أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا هادي له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 أعاذني الله وإياكم منها وأدخلني وإياكم الجنة وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدبف الله سبحانه وتعالى أترى إكات غفور الله ومحمد صلى الله عليه وسلم إكا الله balẹ̀dà tí ò ní tán kó الله سبحانه وتعالى èyí tí ò ní parẹ́ tí ó sì ní tán kó má bá nẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó má wà dúró lórí ẹnìkan kó má bá wọn rálẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ìlànà wọn tó bá dẹ̀ ṣe ohun tí wọ́n ṣe ní ẹ̀sìn ní ti dáadáa kí ìkẹ́ Allah kó má ṣàbá gbogbo wọn lápapọ̀ àwọn ń bẹ Allahu subhanahu wa ta'ala kó jọ kó dákun àpàrà sáburú tí máa ń dé bá ẹ̀dá tí kò fi ní ṣe ìsìláàmù ma tí ó dẹ̀ fi ní ṣe súnà nabi sallallahu alaihi wasallam ma kallaba yada kuma jẹ káàdì àpàrà sí ìgbà ní àìdá ní ti aburú kallaba yada kuma jẹ kẹ́ni kọ̀ọ̀kan wa káàdì àwọn ń bẹ nínú àánú ẹ̀ nínú ìkẹ́ ìpẹ́kójọ kó dákun kó má ṣáà ṣàmójúkó àwọn àṣìṣe wa à ń kíra pẹ̀lú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu insha allahul azim ní alẹ́ yìí pẹ̀lú àṣà lọ́bẹ̀ẹ́dà gẹ́gẹ́ bá ti ń rọ ẹ̀yin ọmọ ìyá wa pé kẹ má ṣàbá gbìyànjú ṣe program yìí kálọ́bẹ̀ẹ́dà má ṣàṣàn ní ẹ̀sùn lórí ọ̀rọ̀ wa yóò fẹ́ pọ̀ díẹ̀ ní alẹ́ yìí torí mo ní ní ètò náà tẹ́lẹ̀ pé mo fẹ́ dìskọ́sì ọ̀rọ̀ tìjàníyà ìmá jọ́sìn fún àwọn ṣéwù táwọn tìjàníyà ń jọ́sìn fún àwọn ṣéwù ìmá jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sọ́ba dẹ́dà tí àwọn súfí tí wọ́n ń ṣe fún àwọn ẹ̀dá Allahu subhanahu wa ta'ala so a nídà ti sọ̀rọ̀ lórí ẹ̀ náà tẹ́lẹ̀ àmọ́ bí ọwọ́ àárọ̀ yìí ni mo rí fídíò ìkánú àwọn onífíìmù ilẹ̀ Yorùbá so Abdullateef Adédìméjì so àwọn ọmọ ìyá wa wọ́n sẹ́ndì fídíò rẹ̀ sí mi níbi tí àwọn Yayi TV wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh níbi tí àwọn Yayi TV tí wọ́n ti interview rẹ̀ tí wọ́n sì ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tọ́ nínú àwọn àdánwò tó já sí wípé ẹ̀sìn Súfí tí ó fà fáwọn èèyàn nílẹ̀ Yorùbá fà tó dẹ̀ ti fà fáwọn èèyàn nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ dẹ̀ ni tó dẹ̀ já sí wípé tí àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa ẹ̀sìn lọ́bẹ̀ẹ́dà tí wọ́n bá dẹ́kun àti máa sọ̀rọ̀ aburú náà yóò ju bí ó ṣe wà yìí lọ òun náà ni pé kódà ẹni tí ò mọ̀ nǹkan kan pa ẹ̀sìn lọ́bẹ̀ ẹ̀dá kò bá já sí pé kógbẹ́ kógbẹ́ ni tí ń kó ìgbẹ́ tó já sí pé ìgbẹ́ ní ń kó fa tó bá ti wà pẹ̀lú àwọn súfí àbí kẹ̀ pàápàá jùlọ àwọn tìjà níyà tó bá ti ní chẹ́ńjì kékeré kan lọ́wọ́ tó ti ní chẹ́ńjì díẹ̀ kan lọ́wọ́ oye tó bá ti wà pẹ̀lú àwọn suwifa tí wọ́n ń rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń rí bù jẹ tí wọ́n sì rí tú jẹ oye òun gan náà yóò di kíni yóò di celebrity fún wọn nínú sufi tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa mú as public figure fáwọn èèyàn láti yá sí pé kó máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lórúkọ ìsìláàmù irú àdánwò bẹ́ẹ̀ ni tí ó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ irú àwọn Lateef Adédìméjì yìí àti bí irú àwọn ẹ́ bí irú àwọn bàbá tápà ìyẹn ẹ́ bó wọ́n ti ń pè Ibrahim Cha Ibrahim Chata àbí so irú tí ń ṣẹlẹ̀ pẹ̀lú rọ́rọ̀ pẹ̀lú irú alámọ̀rí àwọn èèyàn báyìí ni chẹ́ńjì díẹ̀ ń bẹ lọ́wọ́ wọn oye wọ́n rí bùjẹ díẹ̀ so pẹ̀lú ìríbùjẹ wọn tí wọ́n rí bùjẹ yun àwọn súfí bóyá wọ́n wá ń gbé wọn síwájú pé kí wọ́n máa sọ̀rọ̀ ẹ rí ní fídíò kan tí Ibrahim Chata sọ̀rọ̀ nínú rẹ̀ ńgbà kan ẹ rí bọ́n ṣe àdírẹ́sì ẹ ní Sheikh Ibrahim Chatta <laughs> so ẹ̀sìn sufinu so táwọn bá ṣá ti ríbi táwọn ó tẹnu bọ̀ táwọn ó rí nǹkan fà jáde oye kódà wọ́n lè pe Iblisu ní ṣéwù láwọn sufi tẹ́rí yẹn tí ó bá ti jọ jíjẹ múmu fún wọn so tí ó bá ti jẹ́ sábàbí jíjẹ múmu fún wọn wàláhì àwọn tìjàníyà súfí wọn kọ̀ àti sọ pé ìbílísù Allah ni wọn kọ̀ àti pé ìbílísù ní èyíkéyìí ó kọ tó dáa lópin ìgbà tó bá já sí wípé yóò jẹ́ sábàbí ìjẹ mú fún wọn ní ètò ìjà sí pé ń bẹ nínú àkọọ́lẹ̀ wọn káàkiri sókè alọ́bẹ̀ ẹ̀dà kó jọ nínú àánú rẹ̀ kó mọ́ ṣàbáwá fi wọ́n mánà kó jẹ́ kí wọ́n mọ ẹni tí ń jẹ́ sìn òdodo. tọ́ ní alẹ́ yìí inṣàlọ́hùn azim nínú táàmù sọ̀rọ̀ ń pa òun náà ni pé ǹjẹ́ àwọn tìjàníyà àwọn súfí ǹjẹ́ wọ́n jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sọ́ba dẹ́dà pàápàá jùlọ àwọn tìjàníyà ahum ya'buduna wa yad'una ghayra Allah wọn a jọ́sìn Allahu subhanahu ǹjẹ́ wa máa jọ́sìn fún nǹkan míì ǹjẹ́ wa máa pe nǹkan míì yàtọ̀ sọ́ba dẹ́dà so lábẹ́ẹ̀bẹ̀ inshallahul azim a máa ṣe kí ni a máa tírìtì ọ̀rọ̀ abdullatif adédìméjì tó dẹ̀ já sí pé òun náà láfi bẹ̀rẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ̀rẹ̀ àwọn Tìjàníyà àwọn Sufi wọn máa sọ fún yín pé ẹ nígbà wípé àwọn ń pe la ilaha illallah gbàgbọ́ wípé kò sí táwọn ń ṣe tó tayọ la ilaha oye ìtún okùnù tí wọ́n fi ń tan àwọn èèyàn so alhamdulillah a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí àwọn eléyìí so but a ní dẹ́kun ìmá ṣe kí ni ìmá ṣe àlàyé nítorí so ohun tó bá já sí pé nasiha ni èèyàn máa ń para rẹ̀ náà ni so oye èèyàn máa ń tún in tó bá jẹ́ nasiha wáàzí tí ó wúlò fáwọn ọmọ aráyé so èèyàn ó máa pa rẹ̀ sí wọn létí ni so hatta yanfa Allahu biha títí tálọ́bà ẹ̀dá ó fi fi ṣe wá títí tálọ́bà ẹ̀dá ó fi ṣàǹfààní so èyí ó máa ṣì sọ fún wọn so títí táwọn kọ̀ọ̀kan tí wọ́n ń bẹ nínú rẹ̀ tí wọ́n fi máa mọ̀nà kó ń jẹ́ pé rárá ẹ̀sìn ẹbọ ní ẹ̀sìn Tìjàníyà yìí rárá ẹ̀sìn ìṣe kèfèrí pẹ̀lú alọ́bàdẹ́dà òun ni ẹ̀sìn Tìjàníyà yìí kó sínú ẹ̀sìn ìjọsìn fún nǹkan mí yàtọ̀ sí alọ́bàdẹ́dà òun ni tí Tìjàníyà ṣe òun tí Tìjàníyà yìí gbé kálọ́bàdẹ́dà kó láwa àti kó níbi irú ẹ̀sìn wọn yẹn tó ẹ jẹ́ gbọ́n tí Abdullateef sọ. bíkì bá ṣọlá lẹ́bí ni ṣé Islam tá à ń ṣe léni ṣé a ó lè rí ṣe bá ti ń ṣe yìí. gbogbo ẹni tí wọ́n ń tako ẹ̀sìn tí ń tako Islam ah, ẹ torí ọlọ́wọ́ àtàlẹ́bí ẹ lọ wá ìmọ̀ níbi. tọ́ àkọ́kọ́ náà ni pé ṣẹ́ẹ́rì kálọ̀bẹ̀ẹ́dà kó má jẹ́ ká yẹ alágbàákò bí àwọn Súfí ẹni tí wọ́n ń ṣe interview fún Ìfà tí wọ́n sọ pé kó máa fún àwọn èèyàn ní advice pé àwọn tí wọ́n ń tako Islam kan lọ wá ìmọ̀ òun gangan fúnra lára rẹ̀ ó wà ní ipò pé ó bùkátà sí ìmọ̀fà torí àkọ́kọ́ ọ̀rọ̀ tó tẹ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ipé tí ìbá sọ láàánábì ṣáàṣe Islam yìí irọ́ o make mistake tí ìbá ṣe ọlá Allahu subhanahu wa ta'ala so tí ìbá sọlá Allah subhanahu wa ta'ala a ní ṣe islam oye nítorí allahu subhanahu wa ta'ala oye tó bá wù ó lè fi iṣẹ́ rán lómi tí è ṣànẹ́bì ó kàn wù kó ṣànẹ́bì lẹ́sà nínú àwọn ẹ̀dá rẹ̀ ló fi fi iṣẹ́ rán nẹ́bì as ìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ rẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ sọ nìsín oye àwọn ọmọ kan sún fi wọ́n jáde wọ́n sọ pé àwọn fẹ́ takò yín wàá sí ẹgbà fún wọn oye ń ṣe blálà fún wọn tààrà ń nà wọn lẹ́gbàá kí ó tààrà lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ó yé báyìí so allahu subhanahu wa ta'ala ó ní kápá allọ́bẹ̀ẹ́dà ọba ṣe yóò wù ní ọba ṣe yìí tó ń fẹ́ ni tẹ́nì kankan ò sì níyẹ lọ́wọ́ wò allọ́bẹ̀ẹ́dà tó bá wù ó wá lè fi iṣẹ́ tó fi rán nábì rán ẹlòmíì yàtọ̀ sáà nábì àmọ́ kàn wù kó ṣe kíni kó yan nábì kó mú ànábì kó select ànábì kó fi sẹ́yìn dá ànábì lọ́lá so ìwà sọ pé tí ìbá ṣọlá ànábì àbá ti ṣe ìsìláàmù ìsọkúsọ ọ̀rọ̀ ni tí ìbá ṣe ọlá Allah subhanahu wa ta'ala nítorí so Islamu ọ̀hún gan ọlá Allah ní fi ṣe kíni tó fi ṣe ìsìláàmù so the same ọlá tí ànábì jẹ tó fi ṣe ìsìláàmù òun náà ni àwa tá a bá ń ṣe ìsìláàmù náà jẹ tó jẹ́ ọlá Allahu subhanahu wa ta'ala so Allah bẹ̀rẹ̀ kan tún ṣe kí ni ó kàn tún dá wa lọ́lá pẹ̀lú wípé arsala ilayna muhammadan wa ba'atha ilayna muhammadan khayra khalkihi wa khayra rusulihi wa imama anbiya'ihi ó kàn dá lọ́lá pẹ̀lú pọ́nrán nabi sí al'umma yìí so ẹni tó lóore jù nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹni tó lóore jù nínú àwọn ànábì rẹ̀ so ẹni tó lóore jù nínú àwọn òjíṣẹ́ rẹ̀ so àmọ́ pé pẹ̀lú ọlá nábì la fi ń ṣe ìsìláàmù ìsọkúsọ ọ̀rọ̀ ni torí Allah bá so ó lè chúùsì pé kóhun má fi iṣẹ́ rán nábì kó mú ẹlòmíì àmọ́ ó kàn fi ìfiṣẹ́ yẹn rán nábì ó fi dá nábì lọ́lá ni so ọlá Allah bá dẹ́dà náà ni ànábì jẹ́ láti fi ṣe kíni láti fi ṣe ìsìláàmù Den ẹlẹ́ẹ̀kejì abdullatif adedimeji ó ń sọ ọ̀rọ̀ yìí láti já sí wípé kó fi justify mólúdè tí wọ́n jọ jọ ń jókòó sórí ẹ̀ o láti já sí wípé kó fi justify ìṣayẹyẹ ọjọ́ ìbí anabi sallallahu alayhi wa sallam tí ẹ tí wọ́n jókòó lórí ẹ̀ ni o tọ́ ìṣayẹyẹ ọjọ́ ìbí anabi yẹn wá rèé anabi tó sọ pé tí ì bá sọ láàrẹ̀ àbá ti ṣe ìsìláàmù anábì ọ̀hún ò ṣe mọ́lúdì tó ń ṣe so so nínú ohun tó lè fi ròyìn pé tí ìbá sọ láànábì àbá ti jẹ́ mùsùlùmí bọ́dẹ̀ yá sí pé statement yìí ó wrong ó yé nínú ohun tó fi rò bẹ́ẹ̀ so kò sí ìṣe ọjọ́ ìbí ànábì nínú rẹ̀ nítorí ohun tó lè fi rò bẹ́ẹ̀ ni pé òkè ànábì ó jẹ́ ó jíṣẹ́ kùránì fún wa ó ṣàlàyé kùránì fún wa ó ṣàlàyé hadith fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oyé àbí bẹ́ẹ̀ kọ́ nínú àwọn nǹkan tó wá ṣe lálàyé rè kò wá sí ìṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí ó jòkó ń bẹ̀ kò sí nínú rẹ̀ lámìnà kùrán wà lámìnà súnà kódà nínú kùrán alkarim kò sí ẹ̀rí fún nínú súnà nabi sallallahu alaihi wa alihi wa kò sí ẹ̀rí kankan fún láti ìbẹ̀rẹ̀ títí dópin òfin islam yìí oye kò sẹ́rí kankan fún ìyẹn bẹ́ẹ̀ so eléyìí atúnṣe kí ni atúngbé atúngbé ẹjìnà díẹ̀ ni ká tún wá bọ́ sí tòsí bí àárín àwọn tìjàníà tó jókòó sí gangan abdullatif adédìméjì láàrin tìjàníà tó jókòó sí gangan ní tìjàníà in tí tìjàníà tó wà láàrin wọn tí wọ́n ń ṣe ní ẹ̀sìn kò sí nínú tán nabi sallallahu alaihi wa alihi wa sallam kò sí nínú tó mú wá lẹ́sìn látọ̀dọ̀ Allah bẹ̀rẹ̀dà nítorí fa tìjàníyà ẹ̀sìn mi ọ̀tọ̀ ni ìsìláàmù ẹ̀sìn mi ọ̀tọ̀ ni látọ̀dọ̀ Allah tìjàníyà ẹ̀sìn mi ọ̀tọ̀ ni látọ̀dọ̀ àwọn Ahmadu Tijani àti Ibrahim Inyas oye orí pé ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì so tọ́ inú ẹ̀sìn Ahmadu Tijani ló wá jókòó sí si, tó fi ń sọ yí pé tí ẹ bá sọlá ànábì ẹ bá ti ṣe islam mm-mm. so statement yìí gbogbo ọ̀nà ló fi rọ́ǹgì nítorí Tìjàníyà tó yá sí pé ó wà nù rẹ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Ahmadu Tìjàní kìí ṣe islam rárá àti rárá kò sì ní àsopọ̀ kankan pẹ̀lú islam gbogbo ọ̀nà ni Tìjàníyà fi yàtọ̀ sí islam níbi ọ̀rọ̀ níbi ìṣe níbi ìwà níbi ìtẹ̀lé àṣà Allah gbogbo ọ̀nà pátápátà òun ni tìyà ní àfiyapa islam ló fi yàtọ̀ sí islam ní ò fi farajọ islam rárá àti rárá so oye so bó ni ó ṣe wájá sí wípé ẹ ó wà nù tìjàníyà ó ma bá wọn tìjàníyà rìn ó ma ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ma bọ́ sí ibi àwùjọ wọn àwùjọ ẹbọ wọn tí wọ́n ń ṣe káàkiri ó wà ma sọ ipò láàrín nábìlẹ̀ fi ṣe islam tìjàníyà kì í ṣe islam àtìjàníyà tó laysat min al-islam bi shay' tìjàníà kò ní nǹkan kan ṣepọ̀ pẹ̀lú ìsìláàmù rárá àti rárá gbà àgbàǹlà ẹbọ ni bí àwọn mùsùlùmí wọ́n ṣe ń jọ́sìn fún allahu subhanahu wa ta'ala tí wọ́n gbà pé allọ́bẹ̀rẹ́dà òun làwọn máa ṣe kíni òun làwọn máa jọ́sìn fún allọ́bẹ̀rẹ́dà òun làwọn máa pè nígbà ìṣòro nígbà ìdààmú kàzálíkà àtìjàníyà yad'una ahmad àtìjàní inda hululi almasa'ib bẹ́ẹ̀ náà ni tìjàní à ń ṣe ń pe àwọn ahmadu tìjàní ní ìgbà tí àdánwò bá ṣe kíni tí àdánwò bá sọ̀kalẹ̀ bá wọn ní ìtújá sí pé ẹnì kankan ò lè tán àyàfi tani àyàfi allahu subhanahu wa ta'ala láti yá sí pé kò mọ̀ pé tìjàníyà àti ìsìláàmù kìí ṣe nǹkan kan náà wọ́n yàtọ̀tọ̀ síra wọn so allah bẹ̀rẹ̀ dà kí ló sọ fún annu qur'anil karim Allah bẹ̀rẹ̀ dà sọ fún wa pé wa idha massakumu durru fil bahri dalla man tad'una illa iyyahu wa idha massakumu durru fil bahri tẹ́ bá wà lórí ibùdó tí àdánwò wàhálà aláìlo ìdààmú tó bá yín lórí rẹ̀ ọkọ̀ omi fẹ́ dànù ẹ tẹ́rì lórí odò dalla man tad'una illa gbogbo àwọn nǹkan tẹ́ ń pè yàtọ̀ sí Allah Ọba Adẹ́dà gbogbo wọn wọ́n sọnù mọ́ yín lójú àyàfi Allah Ọba Adẹ́dà nìkan lẹ́rìí rò ìgbà òun mà ló tọ́ka pè lásìkò yẹn falamma najjakum ila al-barri ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Allah Ọba Adẹ́dà bá là yín tán tó mú yín kúò níbi wàhálà orí odò tẹ́wà tó wá là lọ sórí ọ̀dàn tẹ́wà ń gbégbé àlàáfíà a'raqtum ẹwà ṣe kí ẹwà gúnrí ń bí àṣẹ Allah وكان الإنسان كفورا ọmọ ènìyàn Allah bẹ̀rẹ̀ dà sọ pé ah a máa jẹ́ aláìmoore gan ọmọ ènìyàn a máa ṣàìmoore gan irú àwọn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ fún Allah bẹ̀rẹ̀ dà wọ́n ń ṣe àìmoore sí Allah bẹ̀rẹ̀ dà so oye tọ́ nínú àwọn ẹ̀sìn tí wọ́n wá nírú ohun tí Allah ń sọ ń pa yìí òun náà ní kíni òun náà ní Tìjàníyà wà kódà Tìjàníyà tún wá wọ́ọ̀sì débi pé tí bá wà nínú ìdààmú kódà tí Tijani àbá wà ní ìṣòro bí orí odò wàláhì Tijani àwọn ní pé Allah Amadu Tijani ni wọ́n mọ̀ pé so ẹ mọ̀ pé àwọn kèfèrè àsìkò ànábì àwọn ẹlẹ́bọ Mákà so táwọn bá wà nínú ìdààmú orí odò tí ó kọ́ fẹ́ tẹ́rì mọ́ wọn tọ́kọ̀ fẹ́ tẹ́rì mọ́ wọn dì í óyé so àwọn mọ̀ pé Allah Allah tí wọ́n gbàgbọ́ lákọ̀ọ́kọ́ ìgbà wọ́n wá ṣẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ wọ́n wá máa bẹ̀ẹ́ títí tá lọ́wọ́ ẹ̀dọ̀ ó fi là wọ́n kúrò nínú wàhálà odòyún tó bá là wọ́n tán wà padà sídìí ẹbọ wọn amatijaniya amatijani àǹtí wọn wọn ní ṣe bẹ́ẹ̀ tìyàní àǹtí wọn àwọn ó tún máa pe ahmadu tìyàní nínú kíni nínú wàhálà àti kíni àti ìdààmú tí wọ́n ṣe kíni tí wọ́n wà yẹn kò sí nǹkan kan tó fi níbẹ̀ tó tayọ pé ahmadu tìyàní náà ló ti ṣe kíni ló ti sọ fún wọn pé kí wọ́n máa pè òun tí wọ́n bá ti wà nínú ìdààmú àti ìṣòro bẹ́ẹ̀ so kò gbọ́dọ̀ wá jẹ́ irú ẹ̀sìn báyẹn òun ni ẹ́ òun ni ìrẹ́ Abdulateef Adédìméjì ó wá ṣe kíni so ìrẹ́ Abdulateef Adédìméjì ó wá jókòó sí tó wà máa sọ fún àwọn èèyàn pé ipe ọlá nẹ́bì òun lẹ fi ń ṣe ìsìláàmù so àkọ́kọ́ náà mo ti correct statement yẹn then ẹlẹ́ẹ̀kejì ìwánú Tìjàníyà tó wánú Tìjàníyà Tìjàníyà ìṣe ìsìláàmù tó bá fẹ́ ṣe ìsìláàmù ó ṣe ìsìláàmù ó ṣe ìsìláàmù àti súnnà ó tẹ̀lé Allah àtòjíṣẹ́ rẹ̀ ó pa Tìjàní àti Amadu Tìjàní àti ìlànà òfò tó gbé wá oye àti ìlànà ẹbọ tamadu Tìjàní dákalẹ̀ ó pa tì pẹ̀lú àwọn Ibrahim Inyasi onírí tí wọ́n rò téèyàn bá fẹ́ là láyé àti lálkìyàmà so tọ́ àmọ́ pé èèyàn fẹ́ ṣe kí ni ó fẹ́ mú Tìjàníyà ó wá fẹ́ máa rò pé bá Islam ní ṣe wallahi thumma billah ìyá ẹ̀sìn ẹbọ òun ló ń tọ̀hún ṣe kì í ṣe Islam ní kíni kì í ṣe Islam ní onítọ̀hún ṣe Ahmadu Tijani fa nínú tírà tí ń bẹ ní nínú tírà tí ń bẹ ní tí ń bẹ níwájú wa yìí nínú Ad-Durratul Kharida ń bẹ níwájú wa yìí Ahmadu Tijani so níṣe ní ń sọ fún àwọn àbí ìkannú àwọn mùrídi Ahmadu Tijani so ìkannú àwọn mùrídi Ahmadu Tijani níṣe ní sọ pé tí ẹ bá wà nú ìdààmú tẹ wà nú wàhálà tẹ wà nú fìtínà àdánwò tó yá sí pé ẹnìkankan ò lè là yín kò ń bẹ̀ àyàfi Allah bá ẹ̀dá tẹ bá wà nú orú àwọn ìdààmú bẹ́ẹ̀ amọ̀tìyá ní sọ pé kí wọ́n máa pe òun oye àwọn mùrídìí rẹ̀ ní kí wọ́n máa pe amadu tìyání torí amadu tìyání náà sọ pé kí wọ́n máa pe òun ń bẹnu àtúrọ́tùlù kọ̀ dídà ń bí wọ́n sọ pé ìdá masaka zamanu yawman bi dhaymihi ní ìgbà tí ìgbà bá ṣe pẹ̀lú kíni pẹ̀lú ilé kòkó rẹ̀ tí ìgbà bá mú yín pẹ̀lú kíni pẹ̀lú ilé kòkó rẹ̀ fanadi aya Tijani ẹni tí wò pé òun náà ní pé kó sọ pé ìrẹ Ahmadu Tijani ya wahid al-asri ìrẹ tó já sí wípé ìwọ nìkan ìwọ ló ń dá ìgbà ni ìwọ nìkan ló ń lògbà yá wahid al-asri ìwọ tó yá sí pé ìwọ ni faridul asri ìwọ ló wà unique nínú gbo nínú àsìkò so amadu tijani ò ní kó pè kí ló máa sọ fún tó bá ti pé amadu tijani ohun tó yẹ kó pè allah fún ohun tó yẹ kó pè ọba dẹ́dà fún wọ́n ní tó bá ti pé amadu tijani kó máa sọ fún pé agisni fakad dọ́kọ̀ zamanu bi ahlihi ìdá amadu tijani ràn mí lọ́wọ́ faqad dọ́ọ̀kọ̀ zamanu bi ahlihi nítorí ìgbà ti lè má àwọn ará ìgbà fàyà àti kabil alpaf amadu tijani yóò wá mú àwọn ìdẹ̀kùn oríṣiríṣi wá fún ẹ fi mu'dhamil amur nínú wàhálà àti ìdààmú tó tóbi jù tó wà nù rẹ̀ ta ló lè ṣe léyìí fún yẹn alábẹ́ẹ́dà amadu tijani so ẹ̀sìn tijani à ló ń rí akàn ṣe kí ni akàn ka díẹ̀ fún akàn ká díẹ̀ fún ẹ́ eh? fún Abdul-Lateef Adédìméjì lálẹ́ yìí oye fún Abdul-Lateef Adédìméjì lálẹ́ yìí oye kó lè bá mọ̀ yí pé ẹ̀sìn Tìjàníyà ẹ̀sìn òfò ní kìí ṣẹ̀sìn Islamu Allah bá ẹ̀dà ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam wípé kó máa sọ fún àwọn ẹlẹ́bọ Makka àwọn kèfèrí Quraysh ìpè kúl ìrẹ ṣé ká máa pè yàtọ̀ sí Allah ká máa bẹ̀ yàtọ̀ sí Allah ohun tí ó wúlò fún wa ohun tí ó sì lè fara ni wá la yanfa'u ahmadu tijani ahadan qat hatta nafsahu la yanfa' kódà kò lè wúlò fún ẹ̀mí ara rẹ̀ dìgbòdìgbò tí ó fi wúlò fún ẹlòmíì ní amadu tijani kò ní àǹfààní kankan so àárín irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹ́ eh, so film star yorùbá ìkànnú àwọn onífíìmù yorùbá abdulateef adédìméjì àníró àwọn èèyàn bẹ́ẹ̀ ló jókòó sí tí fi ń sọ fún yín pé ọlá ànábì ọlá ànábì làwọn fi ń ṣe islam mm so yàtọ̀ sí pé statement yun ó wrong then tìjàníyà tí ó jókòó láàrin wọn islam kọ́ làwọn ń ṣe so ẹ̀sìn ọ̀tọ̀ tó yàtọ̀ sí islam tániyányá so oye ó jìnnà sí ìsìláàmù ó farajọ christianity kódà ó tún burú ju christianity lọ òun lẹ̀sìn tìjàníyà so ó jìnnà sí ìsìláàmù ó farajọ ẹ̀sìn ẹbọ so tìjàníyà nìyẹn kìí ṣe ìsìláàmù rárá àti rárá so agifni faqad dọ́kọ̀ zamanu bi ahlihi ìtàdọ́kọ̀ zaman ayọ̀lẹ̀ ìkwá famanil mughis tí ìgbà bá le tí ìgbà lẹ̀ dákùn ta ní mọ́ ń nílẹ̀ allah am Allah bá àwọn ẹ̀dá rẹ̀ so ipé ìgbà lé o àsìkò lé eh, lásìkò ṣe lè báyìí ń sìn tó lásìkò nkálukú ń bá eh, nkálukú ń bá tiẹ̀ káàkiri tí gbogbo nǹkan wọ́n tí gbogbo ẹ̀ ń lékókó lékókó ta ló lè sọ́ dìrọ̀rùn Allah àbámádù Tìjání so oye àmọ́ sọ pé ara Amadu Tìjání ni so kí Abdul Latif Adédìméjì lè bá mọ̀ pé ẹ̀sìn ẹbọ kèfèrí pátápátá ni ẹ̀sìn táwọn Tìjání à ń ṣe láwọn tìyàní àtó jókòó láàrin wọn wọ́n tún sọ pé Amadu Tijani yóò mú àwọn ìdẹ̀kùn oríṣiríṣi àwọn ìrọ̀rùn oríṣiríṣi kìí ṣe lótfù kan altaf altaf àwọn oríṣiríṣi ìdẹ̀kùn jamu lótf yóò mú àwọn oríṣiríṣi ìdẹ̀kùn wá fún ẹni tó bá pè ai ya ati almustaghitha bihi bil altaf ẹni tí ń wá ìrànlọ́wọ́ Amadu Tijani Amadu Tijani yóò mú oríṣiríṣi ìdẹ̀kùn wá fún amadu tìyanu tó sì pé nínú sàárè ó ti jẹ́ rafa so ẹni yìí ti jẹ́ rafa so nínú kó já sí pé ń jẹ́ yà lọ́wọ́ kó máa gbádùn yà lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ́ kí wọ́n tún wá sọ pé kí wọ́n máa pe irú èèyàn bẹ́ẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi àgbákò tí ẹni yìí dánwò lórílẹ̀ ayé lórúkọ ipe ìsìláàmù lòun fẹ́ ṣe kí tún máa pe èèyàn bẹ́ẹ̀ tọ́ kò tún wá tán síbẹ̀ wọ́n sọ pé wayakshifu kullal karbi anka bihimma wọ́n ní ahmadu tijani fa yóò ka gbogbo ìnira gbogbo wàhálà gbogbo ìdààmú gbogbo fìtínà gbogbo àdánwò pátápátá ahmadu tijani ó ṣe kí ni yóò ka kó fún wọn tí wọ́n bá pè é bihimmatin alat fawqa aflaki samawati wal badr pẹ̀lú ìkákulé kan tó yá sí pé ó ga tayọ àwọn ojú ọ̀nà ẹ́ ojú ọ̀nà tí ń bẹ lójú sánmà àti ìràwọ̀ àbí àtòṣùpá so pẹ̀lú àkólé kan tó tóbi amadu tijani ó ṣe kíni yóò ká àwọn ìnira kó fẹ́ni tí bá ń pè amadu tijani wò mayyit mayyitun dal òkú ẹni àánú tó ti kú fa so ẹni àánú tó yá sí pé ó kú sórí àánú ó kú sórí ìṣìnà òun ni ó ní ó wàá ṣe kí ni ni ó wàá ká ìnira kó ẹni tó yá sí pé níbi tó wà gan kò lè gbára rẹ̀ lẹ̀ la yunajji nafsa kò lè gbára rẹ̀ lẹ̀ ẹ́ kò lè lára rẹ̀ kó nù dààmú kò lè lára rẹ̀ kó nù wàhálà táwọn màláìkà bá ń fìyà jẹ lọ́wọ́ báyìí tí ń jẹ ìyà lọ́wọ́ báyìí kò sí bó ṣe fẹ́ gbára rẹ̀ lẹ̀ ọ̀nà owó ló fẹ́ fi gbára rẹ̀ lẹ̀ ẹ́ so kò sí bó ṣe fẹ́ gba rẹ̀ lẹ̀ bóòlù ṣe fẹ́ ṣe so kálọ̀bà ẹ̀dà kó dákun kó má ṣàfi ọ̀nà mọ́ ẹ̀yin Tìjàníyà so kó sì jẹ́ kí film star Abdulateef Adédìméjì kálọ̀bà ẹ̀dà jẹ́ kó gbọ́n tá à ń sọ yíye wọ́n tún wá ní wayatika bil khairat min kulli janibin <laughs> ẹ mọ́ gbọ́ròyìn wọ́n ní Amadu Tijani fa yatika bil khairat yóò mú oníranà oore alkhairat jam'u khair so khairat plural ló jẹ́ fún khair àwọn oríran orí orí tó pọ̀ amadu tìyá ni ó mú wá fẹ́ni tí ń ṣe kíni tí ń bẹ̀ tí ń tọrọ lọ́wọ́ rẹ̀ tí ń ṣàdúà sí amadu tìyá ni kìí ṣe sí Allah o min kulli janibin amadu tìyá ni ó mú àwọn orí tó pọ̀ wá fún láti èyíkéyìí ọ̀nà ẹ dákun ta ni máa ń ṣoore fún yàn látọ̀nà téèyàn ọ̀rọ̀ kan allahu am khalquhu ṣé allah ni àbí àwọn ẹ̀dá rẹ̀ ni wọ́n máa ń ṣe oore fún àwọn èèyàn láti èyíkéyìí ọ̀nà téèyàn mà allah bẹ̀rẹ̀ rà sọ fún anu qur'anul karim ipe wa yarzuquhu min haythu la yahtasib ẹni bá bẹ̀rù allah bẹ̀rẹ̀ dà yóò ṣe ìjẹ̀mú fún yóò ṣe àrísìkí fún ní èyíkéyìí ọ̀nà tí ó ṣe kí ni tí ó rò wọ́n sì gbé ìròyìn yóò wọ́n gbé fámọ́dù Tijani pé fàyà àti kabil khairati min kulli janibin yóò mú àwọn oore wá fún rẹ tó ń bẹ tó ń tọrọ lọ́wọ́ rẹ láti gbogbo ọ̀nà pátápátá gbogbo so kẹ́nìkan wá jókòó sáàrin àwọn ẹni tó yá sí pé wọ́n nírú gbàgbọ́ òfò báyìí láwọn Tìjàníyà kó wá máa sọ fún wa pé tí ìbá sọ láàánẹ́bí àbá ti ṣe ìsìláàmù irú ìsìláàmù wo nù àní Tìjàníyà yìí ṣe ìsìláàmù pẹ̀lú pé statement yìí gan correct Tìjàníyà kìí ṣe kíni kìí ṣe ẹ̀sìn alọ́bàdẹ́dà so nǹkan míì yàtọ̀ sí alọ́bàdẹ́dà ni àwọn Tìjàníyà ń sìn àwọn Amadu Tìjàní ni wọ́n ń bọ oye so Amadu Tìjàní láátà Ibrahim Inyas Ponza ló jẹ́ fún àwọn Tijaniya <laughs> so tó bá gbọ́ta bá sọ pé Láta àti Uzza àwọn Tijaniya kó ti mọ̀ pé Ahmadu Tijani àti Tani àti Ibrahim Inyas là ń ṣe kíni là ń rí fà sí báyẹn tá bá sọ pé ẹ Uzza àti Láta àwọn Tijaniya wọ́n tún wá ní Ahmadu Tijani wọ́n tún wá sọ karba fil barri wal kan wọ́n ní Ahmadu Tijanu yóò tún wá ṣe kíni yóò tún wá gáìdì aburú kúò lọ́dọ̀ rẹ̀ filbari lórí ojú ọ̀nà wọlbáhari àti nínú búdò àti lórí búdò ẹ̀dákun tẹ́yàn bá wà nínú wàhálà orí ojú ọ̀nà àbí wàhálà inú búdò tí ọkọ̀ fẹ́ ṣe kíni tó fẹ́ yídà sínú odò tó fẹ́ tẹ́rì àtàwọn oríṣiríṣi wàhálà bẹ́ẹ̀ ta ló lè gba nílẹ̀ amadu tìyá ní àbí Allah bareda àwọn ẹlẹ́bọ maka ganfa láwọn kèfèrí maka so àkáyà fún wa ní ìsìn ipé tí wọ́n bá ti wà lórí odò Allah bareda sọ pé tí wọ́n bá ti wà lórí odò tí wọ́n fẹ́ tẹ̀rì sínú odò kí ni wọ́n ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah bareda kí wọ́n tó gun orí odò wọ́n gbàgbé wọn gbogbo àwọn nǹkan yìí ó sákò nílùú làákàyè wọn wọn ní ronú wọn mọ́ Allah ni wọ́n mọ̀ pé lásìkò náà hatta yunajiyahumullahu ilal barri tí wọ́n hàn so kódà kí wọ́n wà lórí fìtínà tí aláyé lo orí ọ̀dàn àti inú búdò amadu tiyani ni wọ́n ń pè amadu tiyani ni wọ́n mọ̀ bẹ̀ so kẹ́ ẹ lè mọ ẹ̀sìn òṣì àti ẹ̀sìn ìranù tí àwọn kíni tí àwọn tìjàníyà tí wọ́n pè ní ẹ̀sìn fún àwọn mùsùlùmí tí àwọn amadu tiyani ń pè lẹ́sìn fún àwọn mùsùlùmí tí èdè ìṣẹ̀sìn Allah bá dẹ̀dà ìyẹn bẹ́ẹ̀ amadu tijani gangan fúnra láàrẹ̀ ni ahmadu tijani gangan fúnra láàrẹ̀ òun gangan náà fúnra láàrẹ̀ ó fẹnu ara rẹ̀ sọ ipe òun ó máa ṣe kí ni òun ó máa gba àwọn ọmọ lẹ́yìn rẹ̀ lẹ̀ nígbà tí wọ́n bá pe òun bẹ́ẹ̀ ni ní ìgbà tí wọ́n bá tọrọ lọ́wọ́ òun so nínú tírà tí ń bẹ wájú mi Ad-Durratul page fifty six níbi Tamiru Tijani ti ń sọ yí pé òun fi ojú òun òun fi rí Israfil òun rí Al-Lawhul Mahfuz òun rí Ridha tí ń ṣe Ridwan òun rí àwọn ìmálẹ̀ ìtóbi Allah barẹ́dà òun rí gbogbo àwọn nǹkan yìí pẹ̀lú ojú ọ̀wọ̀n òun sì rí gbogbo ohun tí ń bẹ lókè sámà ipe bẹ́ẹ̀dẹ̀ ni aláràṣe Allah àti kòrìsíyù Allah so níbi ìfúnwọ́ òun amadu Tijani báyìí ló wà oye tọ́ ní abẹ́ orin yìí ahmadu Tijani ń sọ ń bẹ̀ pé ó ní ẹmọ gbọ́ ó ní tawassal fi kulli haulin wa ń sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹmà Allahu subhanahu jalla fi'ula so in tó sọ fún àwọn mùsùlùmí àwọn ẹni tí wọ́n fẹ́ jẹ́ ẹrú rẹ̀ dáadáa tó fi ránṣẹ́ sí wọn látọ̀dọ̀ tó fi ránṣẹ́ sí wọn tó fi rán Nábì sálàmù fún wọn ó ní pé kánà sálàmù sọ fún wọn pé fa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'ani in tallaba ya da fi rán Nábì sálàmù sí wa nìyẹn Allah bá ẹ̀dá ó tún fi ránà ìsìlámù sí wa pé so ipé ẹ́ wa qala rabbukum ud'uni astajib lakum ọba tó dáyín ó sọ pé ẹ pé òun òun ṣe kí ni òun dáyín lóhun ìtàlọ́bẹ̀ ẹ̀dà fi ránṣẹ́ sáà nẹ́bì sí àwa olùgbàgbọ́ òdodo ni àtẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ipe ká pé òun àlọ́bẹ̀ ẹ̀dà yóò ṣe kí ni òun dá wa lóhun gbọ́ àdúrà wa òun ṣe kí ni òun ó dá wa lóhun ohun tá bá pè fún oye ẹ̀hẹ́n so alọ́bẹ̀ẹ́dà ó sì ṣe kí ni ó sì sọ fún wa ó sì kìlọ̀ fún wa pé àwọn ẹni tí wọ́n ń ṣe ìgbọ́nìgbọ́nì kò ń bi ìṣe àdúà bẹ́ẹ̀ dẹ̀ ni ìpè òun alọ́bẹ̀ẹ́dà fún nǹkan tó já sí pé òun nìkan ló ní agbára àti ṣe ipa àwọn wọ̀nyẹn wọ́n jóná jáà nàmà tí wọ́n sì máa ṣe kí ni tí wọ́n máa yí nù rẹ̀ amadu tijani òun náà bá ń sọ irú rẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní tawassal bina fi kulli haulin wa shiddatin amadu tijani sọ fáwọn ọmọ rẹ̀ tijaniya ipe wá lọ́wọ́ wa wá lọ́wọ́ wa fi wá ṣe àkàsọ̀ fi wá wá lọ́wọ́ fi kulli haulin níbi èyíkéyìí ìdààmú wàṣídàtìn àti ilé kókó ògì ìsúkà tó bá wá mi nírànlọ́wọ́ bẹ́ẹ̀dẹ̀ ni tó sì wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wọn Amadu Tijani tó sì tọrọ lọ́wọ́ òun ògì ìsúkà fil àṣìyàì Amadu Tijani sọ pé ń gbà ọlẹ̀ níbi gbogbo nǹkan pátápátá dáhàrán bíi ń gbà ọlẹ̀ gbogbo nǹkan pátápátá throughout ìṣẹ̀mí ayé bihimati pẹ̀lú ìkákólé kan tí mo lákólé kan nípa ohun tó bá pè mí sí so ìwọ̀n sọ pé ana li muridi hafizun ma yakhafuhu ẹgbọ́ amọ́tìyání sọ pé òun ọ fún ẹni tó jẹ́ mùrídì òun ọ òun ni olùdáàbòbò fún ẹni tó jẹ́ mùrídì òun ọ níbi ohun tí mùrídì òun ń bẹ̀rù òun lòun ó máa dáàbòbò mùrídì òun lòun ó máa ṣọ́ mùrídì òun lórí ohun tí mùrídì òun ń bẹ̀rù وأحرسه من كل شر وفتنة òun ó sì máa ṣọ́ kúrò níbi gbogbo aburú àti fìtínà àti ìdààmú oye so òun ó máa ṣe kíni òun ó máa ṣọ́ níbi èyíkéyìí fìtínà àti ìdààmú tó kẹ́lẹ́ bá mọ̀ ipá mọ́dún tìyá ní gangan náà fúnra rẹ̀ òun náà ṣe kíni òun náà pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ fúnra rẹ̀ so kìí ṣe pé báyà àwọn mùrídìí rẹ̀ nìkan ni wọ́n kàn lọ sọ pé táwọn bá ti wà nù kí wọ́n máa pe Ahmadu Tijani Ahmadu Tijani gangan náà fúnra lára rẹ̀ òun náà ṣerú rẹ̀ kẹ́lẹ́ bá àmọ́ ẹgbẹ́ ẹ̀sìn Tijani ẹ̀sìn Sufi Ìfà so tí Abdulateef Adédìméjì tó jókòó sí wọn láàrin ti ń sọ pé kìnìkan kìnìkan ṣe tí bá sọlá nẹ́bì àbá ti ṣe Islam ẹ̀yin Tijani ẹ̀ ṣe Islam so Islam kọ́ lẹ̀ ń ṣe ẹ̀sìn mí ọ̀tọ̀ yàtọ̀ sí Islam òun ni in tí àwọn kíni òun ni in tí àwọn súfí ń ṣe bẹ́ẹ̀ ni òun ni in táwọn Tìjàní à ń ṣe so kìí ṣe kíni kìí ṣe ìsìláàmù so kẹ́lọ́ bẹ̀rẹ̀ dà kó jọ kó dákun nínú nínú àánú rẹ̀ so kó jẹ́ kí gbogbo yín kó jẹ́ kẹ́ lè lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn lọ́bẹ̀ẹ́dà tẹ́ fi mọ èyí tó ṣe kíni èyí tó tọ́ fún yín láti ṣe so torí eléyìí ò lè pè yín tẹ́ bá rò pé ó pè yín láyé bí kò lè pé yín lálkìyàmà nítorí ọlọ́bẹ̀ ẹ̀dà yóò san ẹnìkọ̀ọ̀kan lẹ́san ohun tó ṣe kíni ohun tí ó gba ìṣe so eléyìí ni ìwọ̀nba ohun tá a fẹ́ ṣe kíni ìwọ̀nba ohun tí a fẹ́ sọ nípa ohun tí fíìmù àbí onífíìmù adédìméjì tí ó sọ lágbo àwọn tìjàníyà àwọn ẹni tí wọ́n jọ́sìn fún ahmadu tijani àti tani àti ibrahim inyas